alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi lahu kamalul asma'i wa sifat ọba tó jẹ́ pé òun ló ní àwọn orúkọ tó pé jùlọ àtàwọn òròyìn tó dáa jùlọ wassalatu wassalamu ala nabiyyina muhammad ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó bá nabi wa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́ mayami nínú ìgbàgbọ́ ẹ̀sìn èyí tí a fi bá ní sọ̀rọ̀ lénìí òun náà ni ìgbà ọlọ́run ọba gbọ́ látara àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ ẹ̀rí tawhidul asma'i was sifat ìgbà ọlọ́run ọba nìkan gbọ́ nínú orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ thalithu anwa'i tawhid thalatha òun ni kẹta àwọn ìpín ìmọ̀lọ́nlọ́kan àti sàlàyé lérí rububiyya àsàlàyé lérí al èyí tá a fẹ́ sàlàyé lẹ́ni òun náà ni tawhidul asma'i was sifat kí ni wọ́n ń pè pé ká mọ ọlọ́run ọba lọ́kan nínú orúkọ rẹ̀ ó wà ifradullahi subhanahu wa ta'ala bima sammallahu bihi nafsahu fi kitabi òun náà ni ká gbà pé ọlọ́run ọba Allah nìkan ní jẹ́ àwọn orúkọ tó sọra rẹ̀ nínú tírà rẹ̀ kásì lọ lè gbàgbọ́ pé gbogbo orúkọ tí ànábì pe ọlọ́run ọba rẹ̀ nínú súnà wahdahu la sharika lah ọlọ́run ọba nìkan ní jẹ́ bẹ́ẹ̀ kò ní orogún bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ nìkan tá a tún lè pè láwọn orúkọ yẹn ad ala anna lillahi asma'a ẹ̀rí lérí pé ọlọ́run ọba sọ nínú alukur'an pé òun ní àwọn orúkọ a'udhu billahi mina shaitani rajim allahu la ilaha illa hu ọlọ́run ọba ní kò sí ẹni tá a sin lẹ́yìn ọlọ́run ọba tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn àwọn tó dáa jù kò sí orúkọ tó dáa ọlọ́run tó ń sọ nínú àyà mi ọlọ́run ọba ní walillahi al-asma'ul husna fad'uhu biha Allah ní àwọn orúkọ tó dáa jùlọ ẹ máa ń pè é pẹ̀lú rẹ̀ tẹ́ bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ suratul A'raf àyà 180 fíkìhù dalilayn ẹ rí àwọn ẹ̀rí méjì tá a kó wáyé àgbóyé tó wà lábẹ́ ni pé athbata Allahu asma ọlọ́run ọba jẹ́ òye wa pọ̀ ń kálukú náà ló lóko Allah náà ní èmi náà tí mo jọba yín mo láwọn orúkọ kan orúkọ náà ló sì wá dáa jù kò sí ọkọ tó dáa tó nínú ẹni Allah ìtumọ̀ ẹni pé ẹni tá a máa ń sìn ni wọ́n pè ní Allah arab ẹni tí ń darí gbogbo nǹkan arrahman ọba tí ń kẹ́ ẹni tí ń sìn àtẹni tí ó sìn arrahim ọba tó jẹ́ pé tó dọ̀run ẹni tí ń sìn láyé nìkan ní ọ̀kẹ́ alimalik olónìkápá gbogbo nǹkan alhayi ọba yìí lọ́ba aláàyè alqayyum ọba tó dádúró tó fara tí kankan almuhyi ọba yìí lọ́ba tí máa ń yé èèyàn almumit ọba yìí ni máa ń pààyàn arrazaq ọba yìí lọ́ba tí máa ń fún àwọn èèyàn ní àrísìkí asẹ̀mí ọba tí ń gbọ́ gbogbo nǹkan albasir ọba tí ń rí gbogbo nǹkan ẹ̀yọ́ mayami nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba lélẹ̀ tambihatu muhimma ala asma'illahi al-husna àwọn àkíyèsí tá a fẹ́ pera wa sí fún àwa tá a jẹ́ mùsùlùmí nílẹ̀ yorùbá lérí orúkọ ọlọ́run ọba ṣe rí ilẹ̀ yorùbá lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ní pòun ní orúkọ ọlọ́run lọ́wọ́ kọ́dà yóò máa sọ fáwọn èèyàn pé ẹ wá gbọ́ orúkọ ọlọ́run lọ́dọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ náà la fẹ́ ṣàdúrà la fẹ́ lo orúkọ ọlọ́run fàdúrà wa àwa nídìí àwọn àkíyèsí lọ́nà tó pọ̀ lábala orúkọ ọlọ́run at ìgbà pé ọlọ́run bá ní àwọn orúkọ tó dáa dandan ní lérí gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí kéèyàn máa wà ní ìgbàgbọ́ nínú àwọn orúkọ yìí ipò ọlọ́run bá ní kèfèrí náà ń pè bẹ́ẹ̀ kọ́lọ́mọsá sọ níbẹ̀ ìtanijẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé asma'ullahi kulluha tawqifiyya gbogbo orúkọ ọlọ́run ọba pátá tawqifiyya yajibu al èyí tó wá nínú kùránì nìkan àti èyí tó wá nínú àdìsí ànábì nìkan wàlá yuzadu ala dhalik kò gbọ́dọ̀ lé wàlá yunqas kò sì gbọ́dọ̀ dí lè anna aqla al-insani la yumkinuhu idraku ma yastahiquhu subhanahu wa ta'ala nítorí pé lẹ́yìn ọlọ́run àtànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó sàlàyé orúkọ ọlọ́run bá fún wa kò sí ọpọlọ ẹni ó tún gbé mọ́ nínú gbogbo ntọ́lọ́ndá pátá tó lè mọ orúkọ tó lẹ́tọ̀ọ́ fún ọlọ́run àbí tí ọlọ́run bá lẹ́tọ̀ọ́ sí tá a bá jẹ́ ọmọ nínú kùránì àti súnà á padà máa wá sọ̀sọ̀kúsọ hatta la nataqawwala ala Allahi bighayri ilmi wa yaqin ní tí ó padà ṣẹlẹ̀ ni pé a máa wá sọ̀ntà àmà a máa sọ tí ó dá wa lójú a máa wá mú àwọn orúkọ kan tá a rí ìdí fi múlẹ̀ lérí ẹ̀kọ́ lọ́wọ́ bá ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tálù kùránì ọ̀dà kọ̀ ẹ̀ tí súnà ò sì sọ èyí ni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam mithal al-asma al-husna fi al-Qur'an àpèjúwe àwọn orúkọ ọlọ́wọ́n ọba tó wá nínú al-Qur'an ọ̀pọ̀ gan léyìí tá a lè dárúkọ yìí tán ọlọ́wọ́n ọba sọ nínú suratul Isra aya one ten qul ud'u Allaha aw ud'u ar-Rahman eré anabi sọ fún wọn pé kí wọ́n máa ké pe Allah àbí kí wọ́n máa ké pe ar-Rahman ayyamma tad'u falahu ọlọ́wọ́n ọba léyìí tẹ́ bá pè nínú àwọn orúkọ mi èmi náà mọ̀ ní gbogbo ẹ̀ ṣẹ́rí gbogbo kọ́tọ́ ọlọ́run lóhun nìyí ọlọ́run ṣàlàyé ẹ̀ sínú Quran èyí tí ó sì sínú Quran ọlọ́run fi máa nábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa mithalu al-asma'i al fi sunnah ẹ̀ rí àwọn orúkọ ọlọ́run ọba tá a lè rí nínú Quran tọ́jú pé nínú hadith láti rí nínú ẹ̀ ó náà ní asitiri ọba tí ma ń boni lásìrí qala ar sallallahu alayhi wa sallam anabi sọ báyìí pé ọlọ́run kọ́ wa kẹwàá inna Allaha azza ọlọ́run ọba wa ọba tó ga jùlọ hayé ọba onítìjú ni sitiru ni ọba tí máa ń bu àṣírí ẹ̀dá ni yuhibbul hayaha wa sitr ọlọ́run ọba nífẹ̀ẹ́ tìjú àti kọ́ máa bàṣírí àwọn èèyàn fàyídàgì tẹ́sàlẹ̀ ahadukum falyasttir anábìnrin tẹ́ni kọ̀ọ̀kan yín tẹ́ bá fẹ́ wẹ̀ ẹ̀ máa bora yín láṣírí ẹ̀ máa ṣe òhò yín lẹ̀ nínú hadithi láti rí pọ́lọ́run ọba ń jẹ́ wala nabi wa muhammad oni kana idha ata marido ta nabi ba lọle kí aláàrẹ̀ kan aw utu yabi ilay àbí wọ́n gbé aláàrẹ̀ wá bá nabi qala alayhi salatu wa salam anabi ó sọ báyìí pé kọlọn bá ní kẹwọn adhihibil ba'sa rabban nas ìwọ Ọlọ́run ọba ọba àwọn èèyàn mọsà mú àárẹ̀ yìí lọ fún ẹni yìí ishfi wa anta shafi fún lálàáfíà ìwọ Ọlọ́run ọba ọba tí fún yàn lálàáfíà ni ọ anabi pé Ọlọ́run ní aṣáfi nínú àlùkùránì látòkèdélẹ̀ ààrẹ orúkọ yìí ń bẹ àmọ́ wà ní sunna la shifa'a illa shifa'uka shifa'an la yughadiru saqama ìwòsàn lẹ́yìn tí ò ní sí àárẹ̀ kan kù sínú ara mọ́ rawahul Bukhari àfọwọ́ Imam Bukhari lọ́gbọ̀ wa àwọn orúkọ pọ̀ nínú sunna nínú ẹni aljamil anabi inna Allaha jamilun anabi ní ọlọ́run ọba wa ọba tó rẹwà ni yuhibbul jamal ó sì nífẹ̀ẹ́ wà púpọ̀ rawahu Muslim anabi pé ọlọ́run ọba ní jamil níbí láàfin mà pé àwọn orúkọ tọ́lọ́run bá pẹ́rẹ́ òun náà lórúkọ tá a gbàgbọ́ àti orúkọ tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó bá pè ọlọ́run ọba wa nínú ẹni alimannan ọba tí máa ń ṣe kẹfà àwọn èèyàn nínú ẹni adayan ọba tí máa ń sànyẹn lẹ́sàn sí tabasi àtàwọn orúkọ míì náà fíkẹ́hùn adìlá ẹ̀rọ àwọn ẹ̀rí tá a kó wa yìí tá a fẹ́ mọ̀ tá a fẹ́ kó yé wa gbogbo àwọn mùsùlùmí nílẹ̀ yorùbá àti gbogbo àwọn afa àwọn imam òun náà ní bí gbà pé àwọn orúkọ ọlọ́run ọba wa inú kọ́ wá látinú kùránì àfi àbí kọ́ wá láti inú sunna nabi wa muhammad la ghairi kò sí orúkọ kan wa kullu ismin ba'athna anhu fil qur'an wa sunna walam najidih dalalun wa imla'un min ash-shaytan gbogbo kọ tá a bá ń pè ọlọ́run tá a wọnú alukur'ani tá a rí a wọnú hadith anabi a rí anoni apekọ èso ni a nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ ẹni bá nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ ń ṣe ọlọ́run ni bí yá jẹ̀díjálò ya jalijalu ó wà lọ́wọ́ àwọn yẹn láyò bá tí wọ́n fi ń pè ọlọ́run láàfin alukur'an wala fi sunna àrínú alukur'an ọlọ́run òfin pèrè anábì òfin pèrè rẹ̀ ya ṣí jẹka ṣí ṣu eléyìí náà orúkọ táwọn yẹn ń pè lórúkọ ọlọ́run kò sínú alukur'an kò sínú sunna ẹni bá ń pè ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ tọ́lọ́run sọ́ra ẹ̀ ọlọ́run ọba jà ọlọ́run ó sì dọ̀rọ̀ ẹ̀rú ni nítorí ìtanijẹ́ ẹlẹ́kẹta fáwọn tí a nígbàgbọ́ ní orúkọ ọlọ́run asma'ullahi al-husna laha ma'ani wa sifatun hamida wa mafhuma ẹ̀rí àwọn orúkọ ọlọ́run ọba tó dáa jù yìí ó nítumọ̀ àwọn orúkọ Allah tó wà ní Qur'an àti sunna gbogbo ẹ̀ ló nítumọ̀ tó dáa ìmánì máa ń lékún pẹ̀lú ẹ̀ èmi àmọ́ bíbẹ̀rù ọlọ́run sí yẹn lẹ́mìí èèyàn máa ran kan orí lọ́dọ̀ ọlọ́run títóbi ọlọ́run ọba máa wà nú ẹ̀mí yẹn téèyàn bá ń ronú sáwọn orúkọ ọlọ́run ọba gẹ́gẹ́ bí arahman lápẹjúwe téèyàn bá ronú nípa arahman èèyàn gbà pé ọlọ́run ọba wa ọba tí máa ń kẹ́ ẹni tí ń sìn àtẹni tí ó sìn kò wá ní sọ wá lè mà tábàdé nìkan tó jẹ́ kèfèrí tí ò sin lọ́hún tí ń bọ́gi tí ń bọrin tí wọ́n ń da fún ilé ayé tí ń mu tí ń jẹ tí ń rówó tí ń bímọ bẹ́ẹ̀ ni kò ní yà wá lẹ́nu fẹ́ni tí ń ṣe ọlọ́run ọba Allah tí ó gbàgbọ́ ọlọ́run ọba ń bẹ látara orúkọ yìí lẹ́yìn náà arrahim orúkọ ọlọ́run ọba ọba tó jẹ́ pé àwọn tó bá sin nìkan ní ọ̀kẹ́ lọ́hún láàfin mọ̀ pé gbogbo wa tá a bá ń sìn gbogbo wàhálà tá à ń ṣe lérí ẹ̀sìn láyé ẹ̀san wa dọ̀run a lè jẹ̀san lọ́run torí pé ọlọ́run bọ́ kí a nìkan ni kò ní kẹ́ni tí ó sìn láyé alimomit ọba tí pààyàn ni ẹ̀mí wọ́n balẹ̀ pé kò sẹ́ni ó lè pa wá sá lẹ́yìn ọlọ́run ọba Allah ẹ̀mí rọ balẹ̀ látara orúkọ ọlọ́run ọba tó mọ̀ yìí Ar-Razzaq ọba yìí lọ́ba tí máa ń fún yàn ní jíjẹ òun ní máa sọ pé kásìkò ọ̀là ó tó òun ní máa ń fún yàn lárísìkì òun ní máa sínà fún yàn nígbà bá ti mọ̀ bẹ́ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ nìkan láàmà wá àrísìkì sí gbogbo táwọn èèyàn fi wá àrísìkì apàtì kámọ́bà dẹ́lẹ́bọ̀ á wà á máa bẹ ẹni tí gbogbo nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ ó náà ní Allah àtẹ̀mbí ọ̀rọ̀ abẹ́ ìtanijí ẹlẹ́ẹ̀kẹrin la yusamma ghayru Allahi bi asma'illah gbogbo ẹni tó bá ti jẹ́ ẹrú ọlọ́wọ́n ọba àìfi orúkọ ọlọ́wọ́n ọba pè é ká máa pè é lórúkọ ọlọ́wọ́n ẹlòmíà ní rahmani gbogbo àwọn ìsọkúsọ báyìí ìwọ nínú ẹ̀sìn wa tó bá fẹ́ pẹ̀rú ọlọ́run ọba ó fi abdul sí abdul latif abdul rahman abdul qayyum abdul wadud gbogbo àwọn eléyìí ní òní jẹ́ kéèyàn ó sì san wájú ọlọ́run ọba wa ọlọ́run ọba ní walillahi il asmaul husna ọlọ́run ọba ní èmi ni mo ní àwọn orúkọ tó dáa jùlọ lillah ọlọ́run lèmi mo ní a gbọ́dọ̀ wá gbé orúkọ ọlọ́run ọba fún àwọn ẹrú ọlọ́run ọba wa. ọ̀pọ̀lọpọ̀ wa àyíkáàsí nínú èdè wa àbí nínú ọ̀rọ̀ wa ká bẹ̀rù ọba wa là bó ṣe jẹ́ pé nígbà míì nínú alukoran ọlọ́run ọba máa pe àwọn ẹrú rẹ̀ lórúkọ tọ́jọ orúkọ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe pe ànábì ní rọ̀húfù rọ̀hìm bìnnì múmìnì na rọ̀húfù rọ̀hìm nígbà tí ń ròyìn gbogbo òdodo àmọ́ yẹ ni pé ra'ufu rahimu ti annabi kọjọ tọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá sọ nínú alukur'an ó ní wa qala niswatun fil madina imra'atul aziz turawidu fata'a àwọn obìnrin ní ìlú misra wọ́n wá sọ pé ìyàwó al-aziz èyí ni ọba ìlú misra ó fẹ́ kí ọmọ ọ̀dọ̀ rẹ̀ bá aláṣepọ̀ al-aziz tó wà láàrin yìí ẹ rí i pé orúkọ ọlọ́wọ́n ọba ni àmọ́ ọlọ́wọ́n bá tún wá sọ ọ̀kan náà àwọn ẹrú rẹ̀ bẹ́ẹ̀ sẹ́rí aziz tọlọ́wọ́n ó yàtọ̀ sí aziz ti ọba misra ó kọ́ lè jọra wọn àmọ́ túmọ̀ rẹ̀ jọra wọn rárá o ló ṣe jẹ́ pé ta bá rí àwọn orúkọ kan tó jọ orúkọ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n tí ó pe àwọn ẹrú rẹ̀ bẹ́ẹ̀ ká lè gbà pé ọlọ́wọ́n ọba là nínú orúkọ rẹ̀ àlejò bọ́sẹ̀ jẹ́ pé rẹ̀ ọjọ́ra wọn àmọ́ wà ń àti ìròyìn àti àwọn ìròyìn ọlọ́run wassalamu alaikum warahmatullahi wabarakatuh